أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمد ونستعين ونستغفر ونؤمن به وتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا أهدي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما mà káàbọ̀ sí orí ètò wa ètò yín Jímọ̀ tòní Ètò tí ó ń wá sí etí ìgbọ́ yín láti ẹ̀ka tí ń mójútó kíkọ àti kíka ìròyìn Campus Radar tó kalẹ̀ sí Ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta FUNAB. Ètò ni tí ẹ̀ ń gbọ́ láti ẹnu ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín. Arákùnrin Abdulhafiz ọmọ dúró sànyà. Naam, mo wá ń kí i ní kíkí tí ó lọ́lá jùlọ ni. Kíkí tó ṣe wípé òun ni a máa fi kí ara wa bó bá di ijọ́ gbéǹde Òun náà ni gbólóhùn Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo tiẹ̀ jẹ́rìí wípé àwọn tí wọ́n mọ pàtàkì gbólóhùn ni wọ́n á ti fún ní èsì tí ó tọ́ wípé wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. Ó fẹ́ tó ọjọ́ mẹ́ta díẹ̀ tá a wá sórí ètò àmọ́ agbára wa kọ̀ bó sì wù ọlọ́run ní ṣọlá làhólì múlẹ̀kù mọ̀ yẹ̀ṣà. Láì fa àkókò wa gùn àbí láì gba ara wa lásìkò púpọ̀ a ó máa fúnra wa ní ṣókí lórí ètò Báríkà Jímọ̀ tòní torí ètò Báríkà Jímọ̀ a fi ń ṣíra wa létí náà ni. Zikrullah náà la fi ń ṣe. Ká máa fi rántí Ọlọ́run, ká dẹ̀ máa fi ṣe kíni ká máa fi ránra wa létí àwọn nǹkan tí a ti mọ̀ tá ti gbàgbé. Èmi wà tí a lè má mọ̀, ẹni tó mọ̀ tó ti gbàgbé a máa rántí, á jẹ́ ìṣítí fún un. Ẹni tí ò sì mọ̀ tẹ́lẹ̀, á máa jẹ́ ẹ̀kọ́ fún un. Lónìí, a ó máa bára wa sọ̀rọ̀ lórí pàtàkì ọjọ́ Jímọ̀, àlùbáríkà tí ń bẹ fún ọjọ́ Jímọ̀. Ká tún mu ní láti ara orúkọ ètò wa tá sí Báràká Jímọ̀. So àlùbáríkà tí ń bẹ fún ọjọ́ Jímọ̀, òun ni a ó máa bára wa sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Mo dẹ̀ jẹ́rìí pé gbogbo wa pátá la gbìyànjú láti ka Súrátù Kahf wa torí àwọn nǹkan tí àwọn tí a máa ṣe níjọ́ Jímọ̀. Ara àwọn nǹkan tí ó wà níbẹ̀ tí ń jẹ́ kí ń fún wa ńládá níjọ́ Jímọ̀. Ara ẹ̀ náà ni Suratul Kahf wá wà, ìwẹ̀ Jímọ̀ àti ká wọ aṣọ tó da, aṣọ tí dùn tó dùn wò lára ẹni ká wọ̀. Àwọn ara nǹkan tí ó ń bẹ fún ọjọ́ Jímọ̀ náà nìyẹn. Àmọ́ a kàn máa ma ṣira létí lórí pàtàkì tí ó wà fún ọjọ́ òní. Lákọ̀ọ́kọ́ ná, ẹ jẹ́ kí a bèèrè wa pé kí ni à ń pè ní Jímọ̀ gangan? Ọ̀pọ̀lọpọ̀ wa ni a ó máa wò pé bóyá Jímọ̀ ó kàn jẹ́ ọjọ́ kan tí àárín orúkọ ọjọ́ ni. Jímọ̀, a mú látara jọ̀mọ́. Kí la sì ń pè ní jọ̀mọ́? Àkójọpọ̀ àwọn èèyàn táwọn òyìnbó ń pè ní congregation. Tá ò bá tiẹ̀ gbọ́ àti ìwọ̀nba nǹkan tó ń ká nílé wa náà ó tó mú yan gan nígboro ìgboro ìta a gbọ́ tí ń sọ. Ara ayọ̀ Jímọ̀ látara jọ̀mọ́ tí ń ṣe àkójọ. So tá bá ní ọjọ́ Jímọ̀, a máa jẹ́ ọjọ́ àkójọpọ̀ àwa Mùsùlùmí. Jímọ̀ wa jẹ́ ìkan nǹkan tó ṣe pé ó ṣe pàtàkì tí a tún lè pè ní tó ṣe dandan fún gbogbo mùsùlùmí pátá àfi àwọn tí Ọlọ́run yọọ́lẹ̀ pé wọ́n ní àǹfààní láti pa ìrun ọjọ́ Jímọ̀ jẹ bí àwọn obìnrin tí wọn ò mọ̀ àti àwọn aláàárẹ̀, àwọn tí wọ́n lè tí wọ́n lè ní àwọn ní àwọn ìdí kan pàtàkì táwọn fi yẹ Jímọ̀ tòní àwọn yẹn nu. Jímọ̀ kì í wá ṣe nǹkan tí a máa ṣe kúrúkùtù kúrúkùtù kú tá a máa lọ bá. A máa ṣọ́ kí ó pe sáfùrélà ká tó máa dé bẹ̀. A ti gbàgbé pé Suratu Zuhru wa rákà mẹ́rin ló ní. Bẹ́ẹ̀ sì ni Jímọ̀ táǹkì náà rákà mẹ́rin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ méjì lọ́pọ̀lọ́pọ̀ ni wọ́n ń kí Níbi ẹwo àfáyẹmọ pẹ́ jèrè, èwo ni ká lọ jókòó one hour sí mọ́sálásí. Àbẹ́ẹ̀gì, ẹ dákun. Bó jẹ́, ehm, five minutes a fi kí rákà méjì yẹn ni. Sáfù báyìí la máa sá gbudugbudugbudu, a máa sá mọ́sálásí. Gbogbo kútúbà tí wọ́n sọ ní Jímọ̀, kútúbà àkọ́kọ́, kútúbà ẹlẹ́ẹ̀kejì, ẹlòmíì kò kí ń mọ̀ nǹkan kan. Tí a bá béèrè lọ́wọ́ ara wa ń sìn pé okay o, kútúbà tó sọ ní Jímọ̀ tèní. Kí ni mo rí mú bẹ́ẹ̀? Mélòó nínú wa ni ó lè fọwọ́ sọ̀yà pé nǹkan báì báì báì ni mo gbọ́, ẹ̀kọ́ báì báì báì ni mo kọ́? Torí ọ̀tọ̀ ni kí a gbọ́ nǹkan, ọ̀tọ̀ ni ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀. A lè gbọ́ ká fi gbígbọ́ ṣe aláìgbọ́. Ẹlòmíì a sì gbọ́ bó ṣe ń gbé tí ó tún wọlé bẹ́ẹ̀ ni ń gbé tọ̀tún jáde bí pé ọkàn rẹ̀ kò papọ̀ sójú kan. Yóò máa gbọ́, ó tún bẹ́ẹ̀ ni ó máa ro, "àh! Ah, ọjà mi kò ṣe kan." business mi kò ṣe kán. Ǹkan tí mo order wọ́n ti gbé dé. Mo this is what I order, this is over what I get. Àwọn nǹkan bẹ́ẹ̀ ni ní kó bá ní ọkàn ẹlòmíì to jẹ́ pé àwa ní mọ̀ nǹkan tó sọ ní Jímọ̀. A sá lọ pé kí wọ́n dẹ̀ ń pa wa náà lọ Jímọ̀ ni. Àmọ́ Jímọ̀ ó ju àwọn nǹkan báyìí lọ. Boya torí pé a mọ ọlá tí ń bẹ fún náà ni. Yawmul Jumu'ah ni tí a mọ̀ sí ọjọ́ Jímọ̀. Ó jẹ́ ọjọ́ kan tó ṣe wí Tí àwa Mùsùlùmí bá ṣe àdúrà, Chapter kan, ẹ má bínú pé mi ò mọ Yorùbá chapter. Chapter kan wà nínú àlùkò tá a mọ̀ sí Suratul Jum'ah. Ìwọ tí o bá wò pé ṣé ká sì lọ kí Jum'ah ká lọ kí rákà méjì ni, kó wá wo bí Ọlọ́run ṣe pàtàkì ọjọ́ náà, bó ṣe pàtàkì irun náà, tí ó fi lè, tí ó fi ń bẹ nínú ìwé wa, tírà wa tá sí Al-Qur'an Karim. Nínú súrà náà ni ni Ọlọ́run sọ fún wa pé bàdà àwọn òbí láhì mìíràn ṣayé tọ́lá ní rọ̀jìn bismillah irrahman irrahim ya ayu alẹ́dí na amẹ́nu ìdá ànúdíyà lè sọ láti mi yà ọmọlẹ̀ jùmọ̀ fàṣẹ̀rọ̀ ilẹ̀ àdìkìrùlọ wàdàrùlẹ̀bẹ̀yẹ̀ ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا ọlọ́run ní mo pé ẹ̀yin tẹ gbàgbọ́ lódodo. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run pé àwọn tí wọ́n kì í fi ijọ́ Jímọ̀ tí wọ́n fi ń ráre. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run sọ pé òun pé àwọn tí wọ́n ń kí Jímọ̀, tí wọ́n fi ń gbọ́ khutba, tí wọ́n ń farabalẹ̀ gbọ́ khutba ìmáàmù ijọ́ Jímọ̀. Idha nudiya lis-salati min yawmil Ó Bí ẹ bá ń gbọ́, nígbà tí wọ́n bá ń pe ìrun ọjọ́ Jímọ̀, ìgbà tí wọ́n bá ń pe ìpè sí Ọlọ́run ní ọjọ́ Jímọ̀. Idha nudiya lissolati min yawmil jumu'ah. Nígbà tí wọ́n bá ń pe ìpè ìrun ní ọjọ́ Jímọ̀. Idha nudiya lissolati min yawmil jumu'ah fas'au ila dhikrillah. Wọ́n ní pé kí ẹ yára, kí ẹ yára ṣe kíni, kí ẹ yára síbi ìrántí Ọlọ́run Ọba. Fas'au ila dhikrillah kí ẹ ṣe kí ni kí ẹ máa ṣe kíákíá láti lọ ṣe ìrántí Ọlọ́run ọba ọba wo ni alákòókò làṣẹ yín ni ọba tí ó dá gbogbo nǹkan pátá fàṣàrò lẹ́bẹ̀yà kí ẹ fi rírà àti títà ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ torí ọba náà ní gbọ́ bùkátà ẹnìkankan wa. zalikum khairul lakum in kuntum ní èyí ni ń dára fún yín o tó wá jẹ́ pé ẹ̀yin mọ̀ ni in kuntum ta'lamun tó yẹ kí àwa mọ̀ pé eléyìí ni fi ń dájú fún wa lọ ni. àwọn àfa wa máa máa ṣe wáàsí fún wa wọ́n máa ṣe wáàsí ní ọ̀pọ̀lọpọ̀ gbà lórí àwọn aya yìí pé ẹ fi nǹkan tẹ̀ ń tà lẹ̀ o gbẹ̀rẹ̀ lẹ́ gbọ́ pé à irọ́ o ọjà one million fẹ́ rà nígbà bá fi one million lẹ́yìn wá lọ kí Jímọ̀ ṣé Jímọ̀ ló fẹ́ fẹ̀sán one million fún mi ni káà lẹ́nu mùsùlùmí kí ló ń ṣàǹfù yẹn nìkan wá. naam. kí a wá mú ra lọ sí ibi tí à ń lọ. Ká kọ́ra bá sọ̀rọ̀ ṣókí, ká fúnra ní ìró nípa nínú àwọn ọlá tí ń bẹ fún <clears throat> Kí a fún wa ní bí márùn-ún bẹ́ẹ̀ nítorí àsìkò, torí pé gbogbo èèyàn pátá kí ma máa ṣàánú wa ni. Níbi tí a ní sùúrù dé Hey! Àfi ká fi ẹnu á dákẹ́. So, a máa bá sọ̀rọ̀ nípa márùn-ún péré la ó fi tó wa létí nínú àwọn ọlá tí ń bẹ fún ọjọ́ Jímọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, bóyá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kí Ọlọ́run ṣọ́ wa jù ìgbà náà lọ, a ó pa sọ kúnná, a parí ẹ̀ dé tí Ọlọ́run bá fún wa ní ìkápá láti sọ́ dé. Naam, àkọ́kọ́kọ́ ń bẹ̀, òun náà ni èyí mo ti mú ẹnu ba lẹ́ẹ̀kan. Òun náà ni pé ọjọ́ Jímọ̀ tẹ́rí yẹn, yaumul jumu'ah. Ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run ọba àkókò kan, àkókò Jímọ̀ ń bẹ̀. Ó jẹ́ àkókò kan tó ṣe wí Ọlọ́run ọba máa ń fi àdúrà àwọn ẹrú rẹ̀ yóò máa sọ di gbígbà. Eléyìí Abu Hurairah ló gbà wá láti ẹnu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló ń jẹ́ kí ó máa fi yé wa wípé Ànábì sọ báyìí pé ọjọ́ Jímọ̀ tẹ rí yẹn àkókò Jímọ̀ tẹ rí yẹn ó jẹ́ àkókò kan tí Ọlọ́run ọba máa fi gba àdúrà ẹrú ẹ̀ pé gbogbo nǹkan tí ó bá tọrọ pátá ni yóò máa sọ di gbígbà lákòókò náà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni ọlá tí ń bẹ fún ọjọ́ Jímọ̀. Òun náà ni pé èèyàn ò gbúdọ̀ gba àwẹ̀ ní ọjọ́ Jímọ̀ pé o kò fẹ́ gba àwẹ̀ lásán pé okay kò fẹ́, mo fẹ́ gba láti fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba. Èèyàn lè fi sí àwọn ọjọ́ tó kù àmọ́ kó má jẹ́ ọjọ́ Jímọ̀. Àyàfi tó bá jẹ́ pé ẹni náà ti gba àwẹ̀ ní ọjọ́ Alhamis tí a mọ̀ sí Thursday, ọjọ́ Àlàmísì lẹ́nu àwọn bàbá wa. Ọjọ́ Àlàmísì tí ẹni náà bá ti gba àwẹ̀ ńjọ́ náà, ó lè gba àwẹ̀ ní ọjọ́ Jímọ̀ torí bóyá ó ń gbà á lọ ni àbí ó ní òǹkà àmọ́ ẹni máa gba ní ọjọ́ Jímọ̀. A jẹ́ wípé ó ti gba àwẹ̀ ní ọjọ́ Alhamis. Àyàfi tó tún wà níbẹ̀ ni pé bí kí ó jẹ́ inú Ramadan tí ó ń kọlẹ̀kùn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ fún wa báyìí. Àwọn ọjọ́, àwọn àsìkò tí èèyàn lè gbàwẹ̀ nínú ní ọjọ́ Jímọ̀ ní níjọ́ Friday nìyẹn. Irú tí ìjọ tí Ramadan bá bẹ̀rẹ̀ ní ọjọ́ Friday a ní nítorí pé wọ́n ti máa àgbà Thursday pé Friday a ní irọ́. Ramadan fúnra rẹ̀ ó jẹ́ ṣé mo lè pè ní oṣù àwẹ̀, oṣù àwẹ̀ ni àbí oṣù gbígbàdúrà torí gbogbo e ló kúnnu oṣù Ramadan. Eléyìí tí mo ń sọ tí ń ṣe ọlá kejì kì í ṣe ọ̀rọ̀ bí ẹ̀rọ ẹnu tèmi, ṣé mi àbí ẹ̀rọ ẹnu àwọn àfá. al òun ni ó gbé wá láti ẹnu Muhammad Sallallahu Alaihi Wasallam. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni pé níjọ́ Jímọ̀ ẹ a máa ṣe sàárà ká máa ṣàánú àwọn aláìní kì í ṣe sàárà kárí mi kì í ṣe sàárà kán mọ̀ pé èmi mo ṣe báyìí èmi mo ṣe báyìí àmọ́ ọjọ́ Jímọ̀ ẹ jẹ́ kí á máa ṣe ká máa ṣe ìtọrẹ àánú bóyá ka ṣé bẹ́yẹn ká máa ṣe ìtọrẹ àánú pẹ̀lú ohunkóhun tí bá ká mọ́ wa lọ́wọ́ ká fi ṣe torí ọjọ́ náà ó máa ń ó máa ń ó fi ń lọ́lá jù nínú àwọn ọjọ́ láti máa fi yan sàárà láti máa fi ṣe sàárà. Èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ nínú ọlá tí ń bẹ fún ọjọ́ Jímọ̀, òun náà ni wípé ẹni tí yóò bá ṣe gúúsùlù rẹ̀ dáadáa, tó wọṣọ tó da, tó sì tètè lọ sí Jímọ̀ lákòókò tó yẹ, ó bá útúbà, wọ́n ń ṣe útúbà lọ́wọ́, kò rojọ́ apọ̀dà, kò bá ẹni kankan rojọ́. Ó fi ọkàn, ó fi to nǹkan tí ìmáàmù ń sọ títí, títí tí wọ́n fi parí khutba tí wọ́n fi bẹ̀rẹ̀, tí wọ́n fi gbé ìrun dúró. Ànábì ní ẹni náà, Ibn Majah ni ó gba èyí tí mo sọ yìí wá. Ànábì ní ẹni náà, jímọ̀ tó bá kí ń jọ́ yẹn, yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láti ijọ́ jímọ̀ yẹn títí tó fi di Jímọ̀ tó tó lọ sọ́hùn. Láti ọjọ́ Jímọ̀ tó lọ sọ́hùn títí tó fi di ọjọ́ yẹn, ọ̀ní Ọlọ́run Ọba yóò yóò pa ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ tó ti ṣe láti ìgbà yẹn Ọlọ́run Ọba yóò pa á fún un. Ṣé àwọn ọlá yìí ṣé ó jẹ́ ọlá tí ó yẹ ká fọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mú? Nígbà tí a mọ̀ pé gbogbo wa pátá ẹlẹ́ṣẹ̀ ni wá, a wá ń rí nǹkan tí a fi ń rí bí opportunity láti lè máa fi láti fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ àti wá fọwọ́ tó le àti wá fọwọ́ tó ṣe kíní àti àti fi mú kọ́lọ́run ṣe máa ṣàánú wa. èyí tó wá ṣe ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ tí ó fi jẹ́ pé òun ni àwọn àfi kásẹ̀ ètò wa nílẹ̀ lónìí òun náà ni pé bí a bá ṣe ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan tá a fẹ́ fi lọ gbọ́ túbà jímọ̀ wọ́n ní pé <clears throat> Lónìí, a ó máa dúró, a máa dẹ́nu dúró ní orí wọ̀nba díẹ̀ yìí. Kí Ọlọ́run Ọba Allah kó má ṣaláì ṣe ní aláǹfààní fẹ́ni kankan wa. Àmín. Ní ìparí, ẹ dákun ẹ jọ̀wọ́ gbogbo jàmáà. Ọjọ́ Jímọ̀ ó jẹ́ ọjọ́ kan tí ó, ọjọ́ kan tí ó jẹ́ pé èrè púpọ̀ ń bẹ fún gan tàràtàrà tó jẹ́ ó jẹ́ ọjọ́ tí a lè fi máa kó ìfà lọ́dọ̀ Ọlọ́run Ọba kí a má ṣe máa rí àwọn ìfà yìí ká má ṣe ra wọn láre torí àwọn olóyìnbó a máa ní pé opportunity comes but once pé ẹlẹ́ẹ̀kejì kì í sure àmọ́ irú opportunity ti Júmọ̀ nísìnyí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló ń wá àmọ́ ibi tó ti ń wá tó ti jẹ́ ó ti ń come but once tí kò kí ń wá lẹ́ẹ̀kejì ni Kí ni ó dá ọ lójú pé Jímọ̀ tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó, ọ̀sẹ̀ tó ń bọ̀ pé yóò bá wa láyé? Ibi ta ti, ibi ta ti lè mọ̀ pé opportunity wà but once nìyẹn. Tí a bá mú yẹn, tí a bá mú titi tòní, kí ló fún wa ṣáásí pé èyí tó ń bọ̀ lọ́hùn yóò bá wa láyé? Kí Ọlọ́run bá kó má ṣaláì ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Kò sí nǹkan tí, kò sí tí kò fẹ́ owó àmọ́ a máa fi àkókò sílẹ̀ láti ṣe t'Ọlọ́run bá náà ni. Kọ́lọ́run wa kó má ṣaláì gba Jímọ̀ tòní lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Naam. kí Ọlọ́run ọba kó má ṣe aláìgba eléyìí kó má ṣe aláìṣe ní ìrántí fẹ́ni kankan wa torí pé wọ́n ní iná àti tẹ̀síkìrọ̀ fún ṣàtà wá sàyílà rọ bíi sẹ́mílà eléyìí náà ó ń jẹ́ ìrántí tí fẹ́ni kankan wa ni àti àti fi ṣe kíni àti fi ṣe zikiri fún Ọlọ́run ọba àti fi ṣe ìrántí fún Ọlọ́run ọba àfi ń ṣe ìṣítí àti fi ṣe ìrántí fún Ọlọ́run ọba kí Ọlọ́run ọba ọlọ́kùnmáṣe lè gba eléyìí júmọ̀ tó ń jẹ́ nìkankan wa ètò tá à ń ṣe ilé ní àtẹni tó ń ṣe àtẹni tó ń gbọ́ àtàwọn tí wọ́n dá ètò náà lẹ̀ kí Ọlọ́run ọba aládá tí ń bẹ nínú kí máa ṣe dáadáa kí Ọlọ́run máa fi kí Ọlọ́run máa fi lá ẹnì kankan wa lójú. La ilaha illallah ala Muhammad rasulillah sallallahu alayhi wa sallam. Ramadan ń bọ̀ torí gẹ́gẹ́ bá ti sọ pé èní ni Ṣàbáànì mú àkọ́kọ́ mi mọ ọmọ jẹ́ kí ó máa ń bọ́ sí ẹ̀ẹ̀mejì bí kò bọ́ sí àkọ́kọ́ bí kò bọ́ sí ọjọ́ kejì ń bí àbí kò bọ́ síbi kan ṣáà ń tèmi ń bí Ṣàbáànì èní ni a mú Ṣàbáànì àkọ́kọ́ èyí tó fún mọ́sùn wọn sí pé Àmọ̀tá náà ti ń súnmọ́ ball nìyẹn. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba Allah. A ó máa bára sọ̀rọ̀ ní orípa lórí ní nípa pre-Ramadan lecture láti ìkànnì bí wọ́n ṣe dá wa. But ọjọ́ tí àsìkò náà bá máa jẹ́, a máa change graphics ẹ̀ inshallah. Bí ẹ ti mọ̀ pé àwa ọmọ yín náà ni ní ilé ẹ̀kọ́ FUNAB gbogbo um, Instagram page wa Instagram handle wa Twitter handle wa Facebook handle wa WhatsApp handle wa pátá ẹ dákun ẹ bá wa gbìyànjú láti máa ẹ bá wa gbìyànjú láti ní gbogbo ẹ̀ pátá torí ibẹ̀ ni ẹ ti máa rí àwọn update wa irú àwọn ìròyìn tó ń sọ àwọn sport news and co pátá tí wọ́n máa ń dúró síbẹ̀ lójoojúmọ́ ẹni tí ó bá fẹ́ mí sí ẹ̀ ẹ dákun ibẹ̀ ẹ dákun ẹ bá mú platform náà ẹ jẹ́ kí ó jẹ́ nǹkan tí à ń lò dáadáa. فلون كما شارك با جمع إن كان با اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع الدعاء ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانظرنا على قوم الكافرين ربنا آتينا من لدنك رحمة وعيلا من أمن ورشدا ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله على عيهم الملحد ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم